ọ̀rọ̀ yìí náà lówó ẹ̀ ó náró nú nǹkan tó yẹ kárán nílùú Ìlọrin tó yẹ kárán Kwara ṣètì àárán nǹkan tó yẹ kárán ní Kwara ṣètì àárán àwa mùsùlùmí àwa kìrìsìtẹ́nì àtàwọn àárán nǹkan ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn là ń jà sí wọ́n sọ̀rọ̀ ẹ̀mí lọ́wọ́ torí gbogbo tó ṣẹlẹ̀ bí ọjọ́ mélòó ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà lọ́rin ò mọ̀ pẹ̀lú tó ṣẹlẹ̀ káàkiri inú gbó ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín tí wọ́n lè súnlé wọn láti rí pé wọ́n ń dáàbò bo àwọn aráàlú wọn wọ́n di fìjìláńtẹ́ òjijì àtẹni tí ò ṣe fìjìláńtẹ́ àtẹni tí ò ṣe wọ́n di fìjìláńtẹ́ sínú gbọ́ńbẹ́ láti pé wọ́n dáàbò bò wọ́n lórí sùtá tí wọ́n ṣe fún wọn nínú ìlú ní Kwara State níbẹ̀ eléyìí ti wá ṣẹlẹ̀ báyìí ó ti wá lágbára gidigidi sí sọ́dẹ̀gbọ́ ọmọdé yẹn mọ́ pariwo ọmọdé yẹn mọ́ Ìgbòho ṣá pariwo ọmọdé yẹn mọ́ Ìgbòho ṣá pariwo fún wọn ó sọ fún wọn pé nǹkan kẹ́hùn rí yìí ó lágbára nǹkan tó hùn rí yìí nǹkan tó le ni ọmọ adéyẹmọ pariwo fọ́pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn kákùn ọmọ adéyẹmọ ó ní ká má ṣe kí nǹkan yìí má ṣe ṣẹlẹ̀ ó ti ń ṣẹlẹ̀ bó ṣe jẹ́ pé ìlú Kwara ìlú Ìlọrin náà lè wà láti ṣẹlẹ̀ wá níjọ́ kínní àná ibẹ̀ náà ti wá rí pé wọ́n ti múlẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti tẹ́lẹ̀ níbẹ̀ tán wọ́n ti wá fẹ́ gba gbogbo ẹ̀ báyìí láti rí pé wọ́n ń wọlé Yorùbá wọ́n á rí pé lọ́wọ́ gómìnà. ní agbára ọlọ́run ìmọ̀ta ò ní ṣẹlẹ̀ wa lórí ayé ò ní béèrè pé ọlọ́run wa dà mo fi mẹ́sẹ̀gì yẹn wọlé ní alẹ́ yìí bó tilẹ̀ jẹ́ wípé alẹ́ yìí jẹ́ ọjọ́ karùn-ún tí a ti ń ṣàdúrà fún èèyàn wa tí wọ́n sọ wípé wọ́n pa ìyẹn Mohbad tẹ́ ẹ̀ bá gbàgbé tàgbẹ̀tọ́ lọ́dẹ májẹ̀mú adúláwọ̀ àgbẹ̀kọ̀yà fọ̀lúmọ́ sọ̀lúdẹ̀rọ̀ ohun tí gbogbo ẹ̀ dúró lé lórí ni pé security ilẹ̀ Yorùbá gbogbo wọn dẹ̀ ni a máa ń bá ṣe ọ̀rọ̀ wọn ni mo máa ń sábà sọ jù pàápàá jùlọ ìgbà tí àwọn àgbẹ̀kọ̀yà tó wá fi oyè dá wa lọ́lá ṣùgbọ́n. Okay ọ̀rọ̀ kì í tóbi títí náà ká fi ọ̀bẹ bù ú gbogbo wa la gbọ́ nǹkan tí brọ́dà yìí tí wọ́n sọ tó ń sìn nípa wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ní ìlú Kwara lọ́wọ́lọ́wọ́ báyìí tí a ò bá gbàgbé ẹnujọ́ mẹ́ta yìí ni a gbọ́ wípé àwọn Boko Haram pé wọ́n wọ ìlú Kwara pé alálùbọ́sà ní agbègbè ibi tí wọ́n lọ agbègbè alálùbọ́sà níbi tí wọ́n lọ alẹ́ yìí ìròyìn tó tún ń tẹ̀ wá lọ́wọ́ ń sìn ni wípé yàtọ̀ sí agbègbè alálùbọ́sà o wọ́n tún ti kọ lẹ́tà sí ọba abòmí nínú Kwara náà òun ló fà tó fi jẹ́ pé ọ̀rọ̀ Mohbad bó tiẹ̀ jẹ́ pé àwọn kan tún ń confuse ara wọn àwọn kan tún ní Mohbad ò kú àwọn kan sọ pé Mohbad pé kò kú wọ́n ní wọ́n fi pretend fáwọn tó fẹ́ pa ni but tó bá jẹ́ pé eré lẹ̀ ń ṣe abẹ́tàkẹ́ stop ẹ̀ ẹnìkan sọ lálẹ́ wípé kí n má dara mi láàmú kí n má bá wọn dá sọ̀rọ̀ Mohbad kó wọn fẹ́ kí n dara mi láàmú wọn á ní pé kí ló dé ó lóun gbọ́ lórí tẹlifíṣàn náà ni bí wọ́n sọ pé Mohbad ò kú pé ìgbà tó ti di pọ́ fẹ́ pa òun ló wá lọ plan pẹ̀lú àwọn àwọn nọ́ọ̀sì hospital tó gbé lọ wípé kó lè fi tú àṣírí irú èèyàn àwọn èèyàn tóun bá rìn pé káwọn èèyàn lè fi mọ irú àwọn èèyàn tí wọ́n jẹ́ òun ló ṣe dá ọgbọ́n tó dá yẹn pété àṣírí àwọn tí òun ṣiṣẹ́ pẹ̀lú tó bá ti tú tán òun á padà jáde i don't know how it is true but tó bá jẹ́ comedy ẹ stop ẹ because àwa ò dákẹ́ látìgbà tá a ti gbọ́ wípé wọ́n tún ti tẹ̀jẹ̀ ọ̀dọ́ mi sílẹ̀ so àdẹ̀ ní dákẹ́ náà àdúrà tàdé ń gbà náà ni pé ibikíbi tí gbogbo àwọn tó bá ń ṣiṣẹ́ ibi nílẹ̀ Yorùbá tó bá lè wà ọlọ́run kó máa fi iná àti yàrá kó máa fi tú wọn kó máa fi tú wọn síta now bá a ṣe ń gbàdúrà yẹn bọ̀ tá a dẹ̀ mọ̀ wípé ọlọ́run ti ń tú wọn síta á dẹ̀ máa tú wọn síta lọ á dẹ̀ máa tú àṣírí wọn lọ èní ló pé ọjọ́ márùn-ún tí a tún máa tan àbẹ́là torí Mohbad bẹ́ẹ̀ ni ìròyìn kan ń tẹ̀ wá lọ́wọ́ ń sìn ló jẹ́ kí n sọ wípé ọ̀rọ̀ Ìlọrin ó máa ń wá tó àbójútó báyìí ọ̀rọ̀ Kwara ó máa ń wá gba àbójútó ńlá báyìí kí ló dé kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ gangan ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa torí láàárọ̀ màá jẹ́ kẹ́ gbóhùn àwọn ọ̀nkù mi kan àáfàá ọlọ́run ni wọ́n láti ìlú Ìlọrin màá jẹ́ kẹ́ gbóhùn wọn ní alẹ́ yìí àárọ̀ yìí ni èmi àti wọ́n sì sọ̀rọ̀ tí wọ́n dẹ̀ kí mi wípé gbogbo iṣẹ́ tí mò ń ṣe tọ́lọ́run lò mí fún ní gbòǹsáfẹ́fẹ́ lílọ́núgbó lílọ bíbọ̀ lórí ìgbòkègbodò ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá làwọn rí pinnu àwọn dẹ̀ dùn sí mi wọ́n dẹ̀ gbàdúrà fún mi but ó wá ní mẹ́sẹ̀gì fún gbogbo ọmọ Yorùbá bàbá yìí bá mi sọ̀rọ̀ láti inú Ìlọrin wá in fact wọ́n wà láàrin àwọn emirate ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó dẹ̀ lágbára díẹ̀ ara ẹ̀ ni wípé Ìlọrin ò ní problem pé káwọn ọmọ Yorùbá tí wọ́n ń parọ́ jẹun àtàwọn kan tó wà ní diaspora tí wọ́n ń fi irọ́ rárọ́ láti máa kó àyàwọn èèyàn sókè láti máa dà èèyàn láàmú káàkiri pé kọ́ máa kó bó ṣe ń ṣe wọ́n wá sí inú Ìlọrin o àárọ̀ ìyá láàárọ̀ yìí ni bàbá yẹn sì bá mi sọ màá play voice wọn fún yín sìn but sí ìyàlẹ́nu alẹ́ yìí ni ìròyìn ń tẹ̀ mí lọ́wọ́ pé bóyá jẹta àbáná kò sí ìpọ́sẹ̀ kan wọ́n gbọ́ pé àwọn Boko Haram wọ́n wọnú Kwara nítòsí Ìlọrin tẹ́ ẹ̀ bá gbàgbé láti bí ọ̀sẹ̀ kan nẹ̀mí olúwa ti ní kí n ṣáà máa hámà ọ̀rọ̀ Ìlọrin kí n bá wọn ná tán bí owó lórí ọ̀rọ̀ Ìlọrin kí n má dákẹ́ ọ̀rọ̀ Ìlọrin fẹ́ àbójútó ọ̀rọ̀ Ìlọrin fẹ́ àdúrà mo wádìí kí ló dé tí ó jẹ́ kí n ṣe kọ́ńtẹ́ǹtì mi ó ń jẹ́ kó yé mi wípé Ìlọrin ní ọ̀pọ̀lọpọ̀ ipa tó àfẹ́tì gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin Nàìjíríà pàápàá jùlọ ilẹ̀ Yorùbá pé tí Ìlọrin bá ti lè wó tí Ìlọrin bá ti lè bàjẹ́ tó bá ti lè kọ́ńkà Ìlọrin wọ́n ti kọ́ńkà gbogbo Yorùbá. pé kí n má dákẹ́ lórí ọ̀rọ̀ Ìlọrin tó bá ṣeé ṣe tó bá gbà mí láàyè kí n lọ sí Ìlọrin ká lọ kéde ẹ̀sìn àlàáfíà ẹ̀sìn kò fàjà program ká lọ ṣe níbẹ̀. tẹ́ ẹ̀ bá dẹ̀ gbàgbé ọ̀rọ̀ Ìlọrin ọ̀rọ̀ Ìlọrin náà la rẹ̀ ti ń hámà màá fẹ́ kẹ́ gbọ́ voice bàbá yìí kí n tó sọ̀rọ̀ púpọ̀ lálẹ́ yìí ó wá yà mí lẹ́nu nígbà tí wọ́n sọ wípé wọ́n tún ti kọ lẹ́tà sí Kwara tó ṣolú ìlú Ìlọrin wípé àwọn Boko Haram ti wà lára ń di o àwọn dẹ̀ ń bọ̀ wá gbé ọba wọn. now kí n tó go too far èmi bìlífù pé níbi tí Ọlọ́run pọ́n Ìlọrin dé tọ́lọ́run pọ́n wọlé dé tọ́lọ́run dẹ̀ fún wọn ní àwọn alákìtìyàn ènìyàn tọ́lọ́run dẹ̀ fún wọn ní àwọn akíkanjú ẹ̀dá nílùú Ìlọrin mo bìlífù wípé ogun ò lè wọbẹ̀ pẹ̀lú àwọn nǹkan tí mò ń gbọ́ ṣùgbọ́n àwọn agbègbè ẹ̀ ń kọ́ ìgbésẹ̀ wo ni à ń gbé lórí ẹ̀ according to nǹkan ta tún ń gbọ́ lálẹ́ ìbáyìí wípé àwọn Boko Haram pé wọ́n àti fẹ́ gba Ìlọrin wọ́n ti fẹ́ gba Kwara wípé wọ́n ti ń kọ lẹ́tà sí àwọn ọba ìgbèríko kọ̀ọ̀kan bẹ́ẹ̀ o pé kó múra dà wọ́n o kó dẹ̀ tọ́jú owó gidi dè àwọn wípé táwọn bá ti dé ẹni tí ò bá ti lówó sàárà lẹ̀mí ẹ̀ ìyẹn ni ìròyìn tá a tún gbọ́ lálẹ́ yìí báyìí ìyẹn ni ìròyìn tá a tún gbọ́ lálẹ́ yìí báyìí ọ̀rọ̀ Yorùbá dẹ̀ le ìgbà tí mo gbọ́ mo pé àwọn èèyàn mi nínú Àgbẹ̀kọ̀yà wọ́n ní ṣé mo rántí ibi tí mo ké ń gbàǹjarè ẹ̀ nísẹ́yìn táwọn lọ ń jó sí. Si wọ́n ní ṣé mo rántí nǹkan tí wọ́n fi sú wa mọ́tò tá a gbé lọ tí mo fi líìdì lọ mọ́tò yẹn wà níbi tó fẹnu kọlẹ̀ sínsìn wọ́n ní ẹni mélòó ló ti dá mi ríhùn látijọ́ tí mo ti ń sọ̀rọ̀ wọ́n lọ tún wá ń pariwo nísìnyí lórí social media wípé Boko Haram tún ti wọ Kwara pé ṣé Kwara ló tún kùtà tún fẹ́ lọ báyìí mo ní bẹ́ẹ̀ ni àlọ́bọ́bàjà àlọ́bájòyè ìjà fún àlàáfíà àwọn ọmọ ìyá wa níbẹ̀ ni fún àlàáfíà àwọn ọmọ bàbá wa níbẹ̀ ni a ò gbọ́dọ̀ jẹ́ kí ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú ẹ̀sìn kó àfẹ́ẹ̀tì ọ̀rọ̀ ẹbí kó àfẹ́ẹ̀tì àwa Yorùbá síra wa gbogbo nǹkan tí wọ́n ń tájẹ̀tì náà ni wípé kí ni o kí àwa Yorùbá ká má gbọ́ra wa yé ká hètì ara wa ká má ran ara wa lọ́wọ́ tógun fi máa wọlé kò dẹ̀ sí nǹkan méjì tí wọ́n sọ wípé wọ́n fẹ́ ní Kwara yìí wọ́n nítorí àwọn igbó wọn àwọn farms wọn wọ́n ní àwọn nǹkan àlùmọ́ọ́nì oríṣiríṣi ló kún bẹ́ẹ̀ tí wọ́n dẹ̀ fẹ́ gbà bí ìlú tó ní uranium uranium tó seventy million per kilo tí n bá ṣe mistake mi ìmọ̀ye tó ló millions of naira wọ́n ní irú ẹ̀ wà ní Ìlọrin pé irú ẹ̀ wà ní àwọn igbó Kwara thank you ẹnìkan ti ń dáhùn ọmọ akọkọ ti ń dáhùn bí o wípé let them come we are waiting for them. so ọ̀rọ̀ lẹ ti ń gbọ́ yìí o ní ohun tèmi gbọ́ nípa Ìlọrin àti àwọn àkíyèsí tí mo rí lẹ́nujọ́ méjì mẹ́ta tí mo bẹ̀rẹ̀ sí ní ama ọ̀rọ̀ lórí Ìlọrin yìí èmi ò bìlíì pé ogun lè wọbẹ̀ kò sẹ́ni tó lágbára ju ọlọ́run lọ o àdúrà ni gbogbo wa ń gbà o àdúrà náà la máa gbà o ṣùgbọ́n mo believe pé wọ́n á bá lọ́rin lákọ. torí àárọ̀ yìí màá play voice bàbá mi kan àfáà láti ìlú Ìlọrin tí wọ́n sì bá mi sọ̀rọ̀ tásìjọ sọ̀rọ̀ tẹ̀gbọ́n tàbúrò tọmọ sí bàbá tí wọ́n ń jẹ́ kó yé pé gbogbo ìlàkàkà tí mò ń ṣe pé kàlàáfíà lè jọba láàrin gbogbo ẹlẹ́sìn mẹ́tẹ̀ẹ̀ta àti nílẹ̀ yorùbá pa àwọn mọ̀ pé kérúbù ni mí àwọn mọ̀ pé kìrìsìtẹ́nì ni mí ṣùgbọ́n mi ò kóyàn islam dànù mi ò dẹ̀ fọwọ́ pa ojú ìdá àwọn oníṣẹ̀ṣe pé bí mo ṣe ń ṣe ni kí n máa ṣe kí n má jẹ́ kẹ́nìkan bọ́dà mi kí n má gbàdúrà mi lọ pé ọlọ́run á gbéra lọ́wọ́ dìde fún mi kí n má stop kí n má jẹ́ kó sú mi tọ́ sì bá mi sọ̀rọ̀ tó jẹ́ pé àwọn depression tó ti yẹ wà lára mi lórí struggle ìtẹ̀síwájú ilẹ̀ yorùbá yìí wọ́n tún jẹ́ kó lọ díẹ̀ tó ń sọ fún mi pé ìlọrin wà kánpé ṣùgbọ́n wá yà lẹ́nu tí mo tún wá ń gbọ́ lálẹ́ yìí àbí Ìlọrin nìkan ló wà protected kò dé Kwara ni ni mo ṣe sọ pé gbogbo ọmọ Yorùbá gbogbo ọmọ Yorùbá ẹ ẹ tẹ́tí sí mi let us come together let us forget about religion now we can't forget our religion we can't do without our religion but we must also not forget our indigene our indigenous rights our indigenous power our indigenous ties ohun tó so wápọ̀ a ò gbọdọ̀ tánù òun ni ìbí gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo dẹ̀ fẹ́ sọ kinní kan fún wa ṣe rí ẹ̀sìn kẹ́sìn ló lè ṣe ẹ ṣeun eze wiz ẹ̀sìn kẹ́sìn ló lè ṣe mo fẹ́ ṣàlàyé àwọn kankan fún wa but kò tí ì tásìkò tí mo máa gbé wa wọnú kíláàsì yẹn o lè jẹ́ mùsùlùmí tó bá ti master nǹkan tí a ń pè ní energy and sound energy vibration and sound o lè tó bá ti mọ nǹkan tó ń jẹ́ sound tó bá ti mọ nǹkan tó ń jẹ́ sound agbára tó wà nínú ohun ló ń jẹ́ bẹ́ẹ̀ tó bá ní agbára tó mò ń gbọ́ ọ̀rọ̀ ustaz mi àbí sheu ni wọ́n sheu àmì ọlọ́run jọ kan tí wọ́n ń sọ̀rọ̀ nípa pé gẹ́gẹ́ bí àfa àtàwọn jẹ́ àwọn lè forúkọ jésù ṣèyanu ó dẹ̀ ti yé mi ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè máa wọ pé kí ni má nìí míì but ó yé èmi agbára ló ń jẹ́ sound àṣẹ inú ohùn o lè master tó bá ti master àṣẹ inú ohùn o lè jẹ́ mùsùlùmí kó kàn pé yáàlá o yáàlá o yáàlá o lásán kí ìyanu rẹ̀ máa ṣẹlẹ̀ lọ o lè jẹ́ oníṣẹ̀ṣe kó kàn pariwo ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o ẹlẹ́dàá mi o dìde ìgbénijà ńlá nítorí ọ̀rọ̀ mi kí ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ lọ kí àrá máa sán kí ìyanu máa ṣẹlẹ̀ lọ yes kárọ̀ máa dìde káfọ́jú máa lajú nípasẹ̀ sound ẹnu ẹ o dẹ̀ lè jẹ́ oníṣẹ̀ṣe o lè jẹ́ kìrìsìtẹ́nì kó kàn pariwo wípé olúwa ọlọ́run elédùmarè lórúkọ jésù kí ìyanu dẹ̀ máa ṣẹlẹ̀ lọ ẹlòmídẹ̀ lè máa pé aláwo lẹ́gbẹ̀ẹ́ kí nǹkan kan má ṣẹlẹ̀ ẹlòmílẹ̀ lè máa pe elédùnmarè ẹlẹ́dàrún àtayé ò lẹ́gbẹ̀ẹ́ rẹ kí ìyanu má ṣẹlẹ̀ ẹlòmí lè máa pariwo orúkọ Jésù dọ̀là mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n kí ìyanu má ṣẹlẹ̀ because kò sí agbára àṣẹ ohun kò sí energy you must understand the law of energy the law of sound you must be able to construct spiritual energy by dedicating yourself apart by setting yourself apart by dedicating your mind your brain what you permit your eyes to be old to see what you permit your reasoning faculty to reason along with your mind what you permit your ears to listen to what you permit your mouth to be saying you can consecrate yourself you can set yourself aside and build energy that energy you build will be what you will vibrate in projecting a sound And when you project that sound, it cause miracle. It cause miracle in Islam. And people will say, ah, àfa yẹn alágbára Ọlọ́run ni. Nọ́nà yìí pé ó ti tẹ́kẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìsira tó fi yára ẹ sọ́tọ̀ tó fi ń ṣọ́ nǹkan tó ń jẹ́ kójú ẹ rí tó fi ń ṣọ́ nǹkan tó ń jẹ́ kétí ẹ gbọ́ tó fi ń ṣọ́ nǹkan tó ń jẹ́ kó tẹnu ẹ jáde tó fi ń ṣọ́ nǹkan tó ń jẹ́ kí ọkùn rò ẹ má gbàgbé nǹkan tí ojú bá rí ó máa ń lọ sínú ọpọlọ láti inú ọpọlọ ó máa ń lọ sínú ọkàn láti inú ọkàn ó máa ń tẹnu jáde your environment what you permit to stay to remain around you the people you permit into your life they will be the key they will be the door into your spiritual life àwọn ènìyàn tó gbà láàyè láti wà láyìíká ẹ irú agbègbè tó wà ló máa jẹ́ kó rí nǹkan tó ń rí ló máa jẹ́ kó gbọ́ nǹkan tó ń gbọ́ ló máa jẹ́ kó máa sọ nǹkan tí ó yẹ kó sọ tí agbègbè tó wà ò bá dára tí agbègbè tó wà tí ò bá nítumọ̀ tí ò bá wà energizing wà á bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn àṣìṣe tó pọ̀ o rẹ̀ ní lágbára ẹ̀mí lò wà á wá di yẹpẹrẹ nínú ẹ̀sìn ìbá Christian ìbá Islam ìbá jẹ́ ìṣẹ̀ṣe o ní lágbára lò torí pé o ti yẹpẹrẹ ẹ̀sìn ẹ̀ nípasẹ̀ ibi tó gbà tó gbára ẹ láàyè láti wà irú àwọn èèyàn tó gbára ẹ láàyè láti máa tẹ̀lé irú àwọn ọ̀rọ̀ tó máa ń gbọ́ bóyá lórí social media bóyá nínú tẹlifíṣàn bóyá lórí rédíò irú ìwé tó ń kà òun ló máa sọ bó ṣe máa wáàyè fún Ọlọ́run sí nǹkan mẹ́ta yìí ó ṣe kókó so ẹ̀sìn ẹ̀sìn ẹ̀sìn tá à ń pariwo yìí òun gangan kọ́ ní iṣu bí ó ṣe nǹkan tí wọ́n fúnra rẹ̀ tó gbà láàyè irú ìmọ̀ tó gbà láàyè irú ẹ̀kọ́ tó gbà láàyè irú àwọn tó gbà láàyè láti yí ẹ ká ọ̀rọ̀ tó ń tẹnu ẹ jáde sí ọmọlàkejì ẹ ló fi jẹ́ pé o lè péré lóníṣẹ̀ṣe gidi kó dẹ̀ máa bú àwọn àgbàlagbà o lè péré ní kìrìsìtẹ́nì gidi kó dẹ̀ máa bú àwọn àgbàlagbà kó máa bú ọba kó máa bú jòyè o lè péré lọ́mọ yorùbá òtítọ́ kó máa bú àwọn ẹgbẹ́ bàbá ẹgbẹ́ ìyá ẹ kó máa sọ̀rọ̀ sí anybody anyhow o lè péré ní mùsùlùmí òdodo lóòótọ́ kó máa sọ̀rọ̀ òdì sí àgbàlagbà kó máa sọ̀rọ̀ sọmọdé láì ṣe pọ́nṣẹ́ tó bá ṣe ẹ̀gan tó bá ti bẹ̀ẹ́ dandan ni pé kó dáríjì torí pé o ò ní fẹ́ jẹ́ kí wọ́n fi titi wọn kó bá ìrìn àjò ẹ nínú ẹ̀mí torí pé o fẹ́ máa bá ọlọ́run sọ̀rọ̀ kọ́lọ́run máa gbọ́ torí pé o fẹ́ kí àtúbọ̀tán rẹ kó dára ẹ má gbàgbé àtúbọ̀tán ó ṣàgbà ohun tí a fẹ́ ṣe. Religion and Humanity Peace Movement tí àwa ń gbé kàkàkiri yìí ó constitute islam ó constitute christianity ó constitute oníṣẹ̀ṣe so far tó bá ti jẹ́ ọmọ yorùbá tó dẹ̀ rẹ́dì láti dàgbà nínú ẹ̀mí ọ̀pọ̀lọpọ̀ ṣiṣẹ́ ìṣẹ́gun wọ́n lu ọṣẹ wọ́n ṣètùtù wọ́n ṣe e, gbẹ́rẹ́ wọ́n ṣe àṣejẹ wọ́n ṣe sáré kò ṣiṣẹ́ fún wọn torí wípé wọn ò tí ì fortify ara wọn wọn develop ẹ̀mí nínú ara wọn wọn kàn ń tanra wọn jẹ ni miracle ẹlòmíì kò ní last ìjọ kan ìjọ méjì ó tún ti lọ torí pé kí ni kò dàgbà nínú ẹ̀mí kò build spiritual strength kò build spiritual energy kò dàgbà nínú ẹ̀mí ọṣẹ agbo agúnmu powder nìkan ló ń wá kiri lóòótọ́ àwọn kìíní yẹn lọ́jọ́ orí wọn o ṣùgbọ́n ṣá ìyẹn gangan kọ́ ló máa jẹ́ kó lè dà nínú ojú oorun tó bá dé kó nà wọ́n pa ìyẹn kọ́ ló máa jẹ́ kó lè dàgbà láti láti maintain ògo tọ́lọ́run fún ẹ láyé ohun tó máa jẹ́ kó lè dàgbà ni pé kó master agbára àṣẹ tó ń gbénu ohun agbára àṣẹ tó ń gbénú òun yẹn òun ló máa fi bọ́ọ̀lù sọ̀rọ̀ ní èdè lórúkọ ànábì tọ́lọ́run dẹ̀ máa gbọ́ tiẹ̀ òun ló máa fi bọ́ọ̀lù sọ̀rọ̀ lórúkọ jésù tọ́lọ́run dẹ̀ máa gbọ́ tiẹ̀ òun ló máa fi bọ́ọ̀lù sọ̀rọ̀ lórúkọ elédùmarè télédùmarè á dẹ̀ dá ẹ lóhùn torí pé kí ni o ti di ọmọ aláṣẹ àṣẹ wá yàtọ̀ síra ó wà ní ìpele sí ìpele ẹni tó gbà fún tó bá ṣe súnmọ́ sí tó bá ṣe pa òfin ẹ̀ mọ́ sí bó o bá ṣe kíyèsára sí ni àṣẹ ṣe máa dún lára ẹ sí lọ́nà ẹ̀sìn tó wà torí náà kò sẹ́sìn tí ò da ẹ jẹ́ ká kọ́kọ́ stop láti máa criticize ẹ̀sìn bàbá wa yẹn mi ò rántí orúkọ dáàdì yẹn dáadáa àáfàá ńlá yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó lágbára gan o wọ́n sọ àwọn ọ̀rọ̀ tí ó ní agbára gidi gan tó dẹ́rù bàyàn mi ò mọ̀ bóyá ara ẹni tó rántí orúkọ bàbá yẹn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí bàbá yẹn sọ mi ò mọ̀ bóyá ara ẹni tó rántí orúkọ bàbá yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó lágbára gidi ẹ jẹ́ kí n wá ọ̀rọ̀ wọn díẹ̀ kí n tó play ọ̀rọ̀ àfáà yẹn fún wa lálẹ́ kí n tó play ọ̀rọ̀ àfáà Ìlọrin tó bá mi sọ̀rọ̀ lálẹ́ ẹ jẹ́ kí n wo ọ̀rọ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ méjì péré tí wọ́n sọ nípa Islam ìdí tí àwa mùsùlùmí fi gbọ́dọ̀ kíyèsára àìdá mùsùlùmí lẹ Yorùbá àbí tilẹ̀ Ìlọrin kò sí irọ́ ló ń now mo fẹ́ kí a gbọ́ díẹ̀ tí bàbá yẹn sọ ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o ọ̀rọ̀ lẹ́gbọ́n yẹn o now ẹ wá jẹ́ kí a gbọ́rọ̀ àáfàá mi láti ìlú Ìlọrin kí n tó tẹ̀síwájú ni mo sọ pé ọ̀rọ̀ Ìlọrin ti wá gba àfiyèsí àkíyèsí ńlá báyìí ó dẹ̀ gba àdúrà pàápàá jùlọ ìlú Kwara torí láàárọ̀ yìí mo sì bá bàbá mi kan sọ̀rọ̀ láti ibẹ̀. ọ̀gá wọ̀nyí tá à ń pè ìṣùgbọ́n yín látijọ́ yìí nìyẹn ìbanilórúkọ jẹ́ tẹ̀ ń ba mùsùlùmí lórúkọ jẹ́ ìtìpọ̀jù ẹnìkan náà jáde ó lò ní ìmáàmù mẹ́rin a ìmáàmù mẹ́rin yìí òun lòun máa ń gbé ẹbọ fún wọn lóṣooṣù àjáde apariwo ìmáàmù yẹn dárúkọ ìmáàmù yẹn dárúkọ ìmáàmù yẹn tún orí dárúkọ lákòdí inú kún wàlẹ̀ ẹ̀dí ẹ̀sìn tí yìí ti yín tiwa ni tiwa ẹ má ṣẹ̀sìn ẹ má bàbá lórúkọ jẹ́

ẹ lọ rí gọ́vùnà tí gọ́vùnà ó gbà yín gọ́vùnà ò lè mú tarán kù nínú kọ́ ní àbámọ́ tó wà àfi kó san dámẹ́jì tó yẹ kó sí tí ń fẹsẹ̀ òfin tọ́ gọ́vùnà náà ń bíríìdì ni kí ló gọ́vùnà ó gbà pé kó lọ nígbè lọ́rí ẹ̀yọ́ lọ́mọ yìí torí kiri tí gọ́vùnà ò ní orúkọ tó yọ protect ni kí orí afẹ́fẹ́ yìí la wà odidi former governor Lagos State Alhaji Babakundé Adébásọlá tí bẹ́ẹ̀ nìkan bàjẹ́ nínú ta lọ́lọ́run tẹ́ ó gba àwọn bàbá wa lórúkọ ìfẹ́ òun la lọ dé fẹjọ́ rẹ̀ sùn adẹ̀fẹjọ́ rẹ̀ sùn ilé ẹjọ́ sì fún wa ní ìwé káwọn ọlọ́pàá ó lè gbé ọlọ́pàá tó lè gbé ta lọ́lọ́run ọlọ́pàá tí ilé ẹjọ́ ránṣẹ́ òṣìṣẹ́ ìjọba ni wọ́n ilé ẹjọ́ ìjọba ló ní ilé ẹjọ́ àwọn adájọ́ tí ń bẹ ní ẹjọ́ ìjọba ló ni wọ́n ìjọba lálọ́lé ti mú ta lọ́lọ́wọ́ gbogbo pé wọ́n lọ lé kí wọ́n kidnap ẹ̀ ní kíní ẹni ó bá ní wọ́n kidnap rẹ̀ tí ọwọ́ bá tẹ̀ ẹ́ nítorí tó ń pe àwọn òṣìṣẹ́ ìjọba ló lẹ́nu tábàtì láì dájú pé lóòótọ́ la ni wọ́n kidnap ta lọ́lọ́run láti lọ́rin nítorí kí wọ́n ṣe náà ni kí wọ́n gbalé ẹjọ́ lọ ọ̀dọ̀ gómìnà tó gbalé ẹjọ́ lọ káwọn náà lè rìpọ́ọ̀tù pé tọ̀ Ìlọrin wá kidnap ọmọ àwọn nìbàdàn ṣé bá tẹ̀lé ó kidnap wà tẹ́ni tó wà kidnap ṣé bí wọ́n ti lọ sí pàdé. ẹlẹ́ẹ̀kejì sáwọn pípò yìí mọ òfin ṣá tí wọ́n máa ń tí ń jẹ́ ká kidnap yàn tí wọ́n mọ ẹjọ́ tí ń bẹ fẹ́ni tó kidnap yàn. ilé ẹjọ́ gbogbo àwọn èèyàn onígbọ́ yìí oníṣe o gbogbo ọmọ Nàìjíríà onígbọ́ yìí o àwọn táwọn àǹtí àtúrà tí wọ́n ń tì wọ́n wọn ò ní gbọ́ yìí wò tó bá wá di bá tó lọ ní wọ́n tó lọ ní sábẹ́ àbúrò ẹ̀ náà tó ní wọ́n ti ní àpò òyà ilé ẹjọ́ tó sà wọ́n ẹ̀dùn máa pariwo. ẹjọ́ tó dẹ̀ bẹ́lẹ̀ ní gbogbo ẹnu ni mo fi wí kì í ṣẹjọ́ mùsùlùmí àti ìrẹ́jọ́ mùsùlùmí àgbáyé. tábà bẹ́ẹ̀ fà kan mùsùlùmí kájọ máa bá lọ kò sí nǹkan tí mùsùlùmí nítorí pé wọn ká bí mùsùlùmí ò ní kùránì tó sun ẹ̀mí tí mo bá yẹ kọ̀ọ̀yìn mùsùlùmí ni mí àfáà ni mí nígbà tí ń sọ kùránì omi ń gbọgbẹ́ lẹ́kàn wa à ń sọkún sínú tí ń wà nẹ́bí wa dàkàdàkà à ń sọkún sínú amálùtọ́ náà ti wá sí èyí ilẹ̀ Yorùbá ká wà yìí kálàáfíà òjọba là ń wò ó òkun náà mọ àwọn oníkàtí náà mọ̀ pé kò tó bẹ́ẹ̀ kò lè dáa wò nílẹ̀ Haúsá kò ní kó tá a bá fẹ́ ni ká mú a máa lè mú nítorí òfin tá ń lò nílẹ̀ Yorùbá wa. tí wọ́n gbé pé ọ̀gbọ̀n àwògbẹ̀ ìtọ́jú ọ̀gbẹ̀ wọn nífẹ̀ẹ́ sí ayé ẹ̀dá sí ẹ̀dá sí ẹ̀dá sí tó nífẹ̀ẹ́ sí tó mùsùlùmí ni ogun ni wọ́n fẹ́ dálẹ̀ sílùú ogun ni wọ́n fẹ́ dálẹ̀ sílùú kò lẹ́sìn kankan tí wọ́n ti kú lọ ogun ẹnu ni mo fi wí àwọn tí wọ́n jù wọ́n lọ tí wọ́n jù wọ́n lọ tí wọ́n jù wọ́n lọ tí wọ́n dá Ìlọrin ìlú ìfọ̀kànbalẹ̀ ni ìlú ìfàyàbalẹ̀ ni tó sì dá gbogbo tí ń jẹ́ èdè láàyè láti ẹ̀mú ìlú ẹyọ kan kámúlù ẹyọ kan wá ní Nàìjíríà yìí àbí nílẹ̀ Yorùbá wa yìí kájẹ̀ má sọ ogun Nàìjíríà ẹ̀jẹ̀ á mú stéètì mẹ́fà ẹ̀mú ẹ̀mú ìlú kan wá ní stéètì mẹ́fà tó gbárù tí lọ nígbà láàyè ṣọ́ọ̀ṣì ń bẹ nílọrin ọ̀pọ̀lọpọ̀ Ìlọrin lónìí báyìí nìsín inú ilé àwọn bàbá wa ni wọ́n gbé ẹni rẹ́ǹtì yàrá kan ẹni rẹ́ǹtì yàrá méjì tó náà bímọ síbẹ̀ láti bẹ̀ wọ́n lẹ̀ kó inú ilé àwọn àpá wọ́n kó inú ilé àwọn ẹni ọlọ́run wọ́n gba chọ́ọ̀sì lọ táwọn tó kúrò chọ́ọ̀sì wọ́n tún darí sínú ilé wa àti báwọn ìdájọ́ náà lọ. oníṣẹ̀ṣe ìrùbẹ̀ nílọrin tí wọ́n ti di àràbá ńlẹ̀ wà láàyè hundred years kò sí wàhálà. now mo fẹ́ ká gbọ́ bí kí n tó pa kínní torí mo fẹ́ lọ múra fún ọ̀la so ohun tí mo fẹ́ mú jáde ni wípé ẹ gbọ́rọ̀ ńlá bàǹtàbàǹtà tí bàbá yìí sọ yìí wípé ìlú Ìlọrin ìlú tó constitute many other ìlú ni tó gbà wọ́n mọ́ra pé tógun bá dẹ̀ ń ṣẹlẹ̀ káàkiri bíi ti Ìlọrin kọ́ páwọn gbàgbọ́ nínú Ọlọ́run nílùú Ìlọrin pógun ò lè jẹ àwọn ọ̀rọ̀ tá a sì sọ láàárọ̀ yìí nìyí tọ́dẹ̀ sọ wípé kí àwọn ọmọ Yorùbá kọ́ ṣọ́ra lákàn ti déédé máa táàgì orúkọ tí ò yẹ mọ́ Ìlọrin páwọn ò ní gbà pé táwọn bàbá àwọn ò bá gbà táwọn bàbá wọn bá tiẹ̀ ń wò táwọn bá bá tiẹ̀ ń wò torí ipò tó wà páwọn táwọn jẹ́ ọmọ táwọn jẹ́ ògo òlú òní gbà. now aṣọ yẹn láàárọ̀ mo dẹ̀ gbàgbọ́ débi kí mo sọ pé tọ́lọ́n bá ràn mí lọ́wọ́ máa dèlú yẹn sẹ́ mo sì máa ń lọ dáadáa ṣùgbọ́n tọ́lọ́n bá tún ràn mí lọ́wọ́ màá tún débẹ̀ láti lọ kọ̀ǹfàmù kan tó sọ yìí wípé Ìlọrin ò sọ pé kí ẹnikẹ́ni má ṣe ẹ̀sìn ṣùgbọ́n ẹ má tàǹpà Islam torí báwọn ṣe ń sọ̀rọ̀ Islam àwọn jẹ́ kó yé wa pé Islam ẹ̀sìn àlàáfíà ni but àwọn kan ń táìtù Islam gẹ́gẹ́ bí ẹ̀sìn terrorist ẹ̀sìn kidnapper ẹ̀sìn Boko Haram ẹ̀sìn pàyànpàyàn pé yẹn làwọn ò fẹ́ gbà èmi dẹ̀ fẹ́ lọ sílùú yẹn láti ṣe kíni láti prove ẹ̀ wípé Ìlọrin ò ní kẹ́nikẹ́ni má ṣe ẹ̀sìn ẹ̀ o ṣùgbọ́n ṣá kó ní kálukú fọwọ́ mú ibi tí agbára ẹ̀ bá dé ìyẹn là ń plan lọ́wọ́ ta fi gbọ́ pé àwọn kidnapper ti wọ Kwara o bọ́dẹ̀ ti kọ lẹ́tà ìyẹn ni mò ń gbọ́ lọ́wọ́ ni mo pe alájà mi kan làlájà mi yẹn sọ fún mi pé òun ò gbọ́ yẹn o pé ṣùgbọ́n èyí táwọn gbọ́ ni wípé wọ́n lọ sílùú kan ìlú alálùbọ́sà pé jẹta ni wọ́n sì lọ sílùú alálùbọ́sà ní Kwara tí wọ́n dẹ̀ pààyàn kan tẹ́ni mẹ́ta farapa nígbà tí gbogbo àwọn aráàlú sá lọ pé yẹn gan wà nínú BBC Yorùbá wo tv gan wo tv wọn ló ti gbé now ọ̀rọ̀ ló délẹ̀ yìí o ẹ̀yin ọba lọ́ba ní Kwara àti sáré pé Àgbẹ̀kọ̀yà káàkiri gbogbo state ó yẹ ẹ jẹ́ ká lọ pàdé ní Kwara ẹ ká lọ pàdé ní ìyẹn kọ́ ni problem but ara ń fún mi ó dàbẹ́ ni pé àwọn kan wà nílẹ̀ Yorùbá yìí tá ò fura sí. Si tá à ń pè lẹ́lẹ́sìn tá à ń pè làgbàgbà tá à ń pè lólóṣèlú tá gidi mi ò fẹ́ dárúkọ rẹpẹtẹ ṣùgbọ́n tó jẹ́ pé àwọn lọ́wọ́ behind kọ́ máa jí èèyàn gbé yìí. ìbá má ṣe bẹ́ẹ̀ ó yẹ kí wọ́n lè ran security lọ́wọ́ dáadáa pàápàá jùlọ ó yẹ kí wọ́n kára másìkí ẹgbẹ́ kan ṣo tó jẹ́ pé ẹgbẹ́ alálùbáríkà tó dẹ̀ ń ja ìjàngbara fúnlẹ̀ Yorùbá tó dẹ̀ dúró fún security but torí pé Àgbẹ̀kọ̀yà ò ti kí ń gbàbọ̀dè ó lójú olóṣèlú tó sọ̀pọ̀tì Àgbẹ̀kọ̀yà. alájà alájì tajudeen kí lè ń wí ẹ jẹ́ kí n screenshot tí n bá ṣe tán máa ka mẹ́sẹ̀gì yìí. tí n bá ṣe tán máa ka mẹ́sẹ̀gì yín so ẹjọ mò ń bẹ àwa tá a jẹ́ Yorùbá nílùú Ìlọrin mi ò mọ̀dí táwọn kan fi kórìíra bàbá wa dáàdì mi chief imam Yorùbá land ẹnìkan ti sọ̀rọ̀ tí mi ò like sí wọn lálẹ́ mo dẹ̀ ti fún lésì mo ti blọ́ọ̀kù ẹ̀ gan torí mo dọ́dọ̀ wọn dáadáa mo dẹ̀ ṣe lálàájà nílọrin mo ṣe lálàájì nílọrin tí mo máa ń dọ́dọ̀ wọn tàjọ ń ṣàdúrà tó dẹ̀ nice but mo máa ń yọ wọlé mo máa ń yọ jáde ni but this time around mi ò fẹ́ yọ wọlé mi ò fẹ́ yọ jáde ohun mi kí n fara mi hàn pé Ìlọrin ni mo wà wọn ò pa mí jẹ o wọn ò kidnap mi o wọn láwọn ní kí n má ṣe kérúbù mi o but kí n má wá sọ pé káwọn gba kérúbù o àwọn òdẹ fọ́ọ̀sì ara wọn lé mi lórí o àwọn gbà wípé eh, kẹ máa ṣe tí ká máa ṣe tiwa mo fẹ́ kẹ́ gbà mí láàyè ẹ̀ nílọrin láti prove wípé Ìlọrin jẹ́lú àlàáfíà ní tòótọ́ àti wípé wọ́n tako ẹ̀sìn kẹ́sìn fáwọn followers mi fáwọn viewers mi mo fẹ́ ṣù ẹ̀ fún wọn ohun mi bẹ́ẹ̀ àwọn èèyàn ti ní má wà o pé tí n bá ń gbọ́ mèsù jàǹbá pọ́pọ́ ṣe máa tàn yàn ọbẹ̀ nìyẹn tó dẹ̀ máa mú yàn mọ́lẹ̀ but èmi ò gbọ́ èmi ò ní gbọ́ yẹn èmi ò ní gbọ́ yẹn àfi tẹ́yìn fúnra yín bá sọ pé kí n má wà má dẹ̀ sọ fáwọn èèyàn mi pé ohun mi kí n dé lọrin o ohun mi kí n lọ pẹ̀lú àwọn èèyàn mi o ṣùgbọ́n àwọn olórin làwọn ò tí ì ní ìdí wa o ká má yọjú o mo ti dáwọn mẹ́ta ń sìn tó ti ní kí n máa bọ̀ màá tún sì fi tó àwọn méjì mẹ́ta létí tó rán ní pé kéèyàn tó wọ ìlú á kọ́kọ́ fi tó àwọn aláṣẹ ìlú létí gbogbo ìlọrin ìlú ńlá ni ó ṣòro wọ̀ ìlú ọ̀dájú ni mẹ̀sújàmbá igbá ni awo ni èmi ò gbàgbọ́ èmi fẹ́ wọbẹ̀ lọ́nà tí mi ò ní yọ́ wọlé láti prove wípé àwọn èèyàn wa wọ́n wà nílọrin lóòótọ́ wọn ò dẹ̀ fipá mú èèyàn bí ó ṣe pé kí ni kó ní kálukú máa ṣe ẹ̀sìn ẹ̀ má dẹ̀ fi ẹ̀sìn ẹ̀ má fi ba ẹ̀sìn ẹlẹ́sìn jẹ́ ibi tó bá ti mọ̀ páwọn ẹ̀sìn kan wọ́n ti wà ń bẹ̀ má sọ pé o fẹ́ lọ lé wọn dànù má sọ pé o fẹ́ lọ pa wọ́n rẹ́ má sọ pé o fẹ́ lọ kógun jà wọ́n ṣé títí ẹ níwọ̀nba níbi tó bá fi ẹ́ sí kó o dẹ̀ báwọn èèyàn sọ̀rọ̀ kẹ́dẹ̀ ṣàdúrà yín kálàfíà ìjọba kó ní kálukú dẹ̀ máa lọ. but tí a ò bá sì lè ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn that means we are not ready for peace and we are not ready for security of the land. We will be happy if you come, you will see things. Máa ka mẹ́sẹ̀gì bàbá yìí tí n bá ṣe tán. Ẹ jọ ẹ há èmi sà, Alhaji Tajudeen ẹ jọ ẹ há èmi ẹ jẹ́ òun bí a máa rí we will be happy if you come you will be happy ah màá kà tí n ṣe tán mi ò rí dáadáa iná yẹn ń wọ̀ mí lójú iná yẹn ń wọ̀ mí lójú ẹ jẹ́ n ṣe báyìí bóyá màá rí. ok ẹ jẹ́ kí n ẹ jẹ́ kí n tètè round up for tonight ẹ jẹ́ kí n tètè round up for tonight màá fẹ́ ka àwọn mẹ́sẹ̀gì yẹn so Ìlọrin inú mi dùn láti gbúrò yín inú mi dẹ̀ dùn pé ẹ dilé yín mú ẹ gba nonsense from anybody in fact you people you are making me to love Islam but I pray I don't regret torí pé a gbọ́ ni wọ́n ti ṣígun wọlé Yorùbá nígbà kan náà káwọn ará Ògbómọ̀ṣọ́ tó pe ará Ìbàdàn kó tó ṣígun padà kó tó lé wọn padà lọ sí ọ̀nà Jẹ̀bà látìgbà yẹn adẹ̀gbọ́ pàlàfíà ti wà nílẹ̀ Yorùbá ẹ̀yìn báyẹn la gbọ́ pé ọ̀rọ̀ bàbá Alimi àti ọ̀rọ̀ bàbá Àfọ̀njá tọ́dọ̀ rẹ ara wọn tó dẹ̀ di pé Islam bẹ̀rẹ̀ sí ní tàn nílọrin a dẹ̀ gbọ́ wípé kò sí ọba kankan tó jẹ nílọrin rí not until tí wọ́n fi bàbá Limi ṣaṣíwájú tálímì dẹ̀ fa ọmọ tí wọ́n lẹ̀ pé látìgbà náà bàbá Limi dẹ̀ kó gbogbo èèyàn mọ́ra àti gbogbo èdè àti gbogbo ẹ̀sìn pé wọ́n dẹ̀ fi àwọn aṣojú sí ìpele ìpele ìpele débi pé agbára tí wọ́n fi ń ṣèlú wípé ó dẹ̀ ń jọba nílọrin kò dẹ̀ sí wàhálà wọ́n ròyìn gan pé ìdílé lọ́balọ́ba ni wọ́n aṣíwájú ni wọ́n pé ní Sokoto àwọn ló ń lead bóyá wọ́n tún sọ̀lú kan náà tó yẹ pé àwọn náà ni wọ́n jọba ẹbí wọn ló jọba ń bẹ̀ pé wọn kì í ṣe oníjàgídíjàgan àwa ń fẹ́ àfọwọ́sowọ́pọ̀ yín èmi believe pé gbogbo àwọn tó ṣẹ̀yìn misconception àti wrong information tọ́pọ̀lọpọ̀ gbà tí wọ́n gbọ́ òun ló jẹ́ kó máa wò yín bíi kidnapper bíi terrorist kí nǹkan kan má ti ṣẹlẹ̀ wọ́n á ti máa sọ yín lórúkọ èmi fi àsìkò yìí bẹ̀ yín gbogbo ọ̀nà tí a ti lè gbà ṣẹ̀yìn tí àwọn èèyàn wá ti lè gbà ṣẹ̀yìn yálà kìrìsìtẹ́nì àbáwọn oníṣẹ̀ṣe ẹ jọ ẹ fọwọ́ wọ́nú a ti ń gbé ìgbésẹ̀ lọ́nà tí gbogbo cyberbullying tá a fi lè calm down àwa gan rẹ́dì àti kọ lẹ́tà sẹ́nikẹ́ni tó bá ń sọ̀rọ̀ lórúkọ ìṣẹ̀ṣe àbí lórúkọ christianity against islam báyìí àwa gan rẹ́dì láti gbé ìgbésẹ̀ lé wọn lórí kẹ́yìn gan tó gbé àwa gan rẹ́dì láti fà wọ́n lé yín lọ́wọ́ láti pọ́ìntì wọn fún yín pẹ̀lú movement tá à ń ṣe ẹ jọ afẹ́ kàlàáfíà ìjọba nílẹ̀ yorùbá gbogbo ohun tí ẹ bá mọ̀ lọ́kàn yín tí ẹ mọ̀ pé inú yín ò dùn táwọn yorùbá ń ṣe tí ẹ fi di àbàtà tó ta kété bí ẹni tí ò bódò tán ẹjọ ẹ̀yin náà ẹ sọ síta àwọn èèyàn wá wà nílọrin àwọn ọmọ ìyá wá wà ń bẹ àwọn ọmọ bàbá wà ń bẹ kò dá kógun jàlú ìlọrin jẹ́ ìkan láàrin agbára ọlọ́run nílẹ̀ yorùbá tógun bá ti lè ṣẹ́gun nírú ìlọrin yẹn ó ṣọ̀pù ogun yẹn fẹ́ wọ ọ̀pọ̀lọpọ̀ ìlú nìyẹn kò dẹ̀ gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ó máa rí bẹ́ẹ̀ kò ní rí bẹ́ẹ̀ àwa làwa máa wá múra o tá ò bá múra kò sígbà tí nǹkan ò ní ṣẹlẹ̀ o nǹkan aburú ò ní ṣẹlẹ̀ sí wa mo fàsìkò yìí gbàdúrà fún gbogbo ẹ̀yin abiyamọ tẹ́ bá mi wo broadcast ẹjọ́ ìmí lálẹ́ ẹ ò ní sunkún ọmọ ẹ̀sìn kẹsìn tó lè nǹkan máa sìn mo gbàdúrà lórí ẹ̀sìn tèmi gbàgbọ́ àti ohun tí mo fi ń rìnrìn àjò wípé lórúkọ ọlọ́run ọba aláàánú tí gbogbo yín mọ̀ sí ànábì isa ṣùgbọ́n tèmi mọ̀ sí jésù kristi mo gbàdúrà lórí ẹ̀ jésù kọ́ ni mò ń gbàdúrà sí mò ń forúkọ ẹ̀ bẹ ọlọ́run ni fún gbogbo ẹni tó gbà mí gbọ́ gbogbo ẹni tó nífẹ̀ẹ́ mi gbogbo ẹni tó ń sọ̀pọ́tì mi gbogbo ẹni tó dúró tì mí gbogbo ẹni tí ò torí mi gbà bọ̀dẹ̀ tó dẹ̀ ń fọ́lọ̀ program mi tó dẹ̀ ń wò lálàlájì lálàlájà láàfà ní ustaz ní sheu ní sheik ní bàbá onífà ní pásítọ̀ ní bíṣọ̀ gbogbo yín ni mo gbàdúrà fún wípé ẹ ní fojú sunkún ọmọ tábà wá rí alágbára kágbára tó sásìkò ọ̀rọ̀ láti pa yín lẹ́kún láti pa ọmọ lẹ́kún láti pa ọkọ lẹ́kún láti pa aya lẹ́kún láti ba ògo yín jẹ́ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà mo gbà ládùúà lágbára olúwa ọlọ́run elédùmarè wípé ogun ọ̀run kó fi wọ́n ṣètùtù àdúrà gbogbo ibi òkùnkùn tí wọ́n sá sí iná ọlọ́run kó lọ síbẹ̀ kó lé wọn jáde ẹ gbọ́ gbólóhùn yìí o ọmọ yorùbá yorùbá ni mo sọ o a kì í lé egúngún kọjá ìgbàlẹ̀ a kì í lé orò kọjá igbóró a kì í lé ọmọ kọjá àkàtà ìyá bẹ́ẹ̀ ni a kì í lé ọmọ kọjá ojúde baba ẹ ti sáré wájú Elédùmarè lónìí nínú ọkàn kan nínú ohun kan nínú ìmọ̀ kan nínú ìfẹ́ kan gẹ́gẹ́ bí ọmọ Yorùbá mo wá gbà á ládùúrà fún yín àṣẹ tí ń jẹ́ àṣẹ tí ń gbénú àpótí ẹ̀rí tí a pè ní àpótí ẹ̀rí adúláwọ̀ àṣẹ ìgbani àṣẹ àwọn bàbá àwọn kálífà àṣẹ àwọn àgbààgbà nínú wòlíì nínú wàálì àṣẹ àwọn tó ti wá tó ti lọ nínú stars nínú àfà àṣẹ àwọn tó ti wá tó ti lọ tó tẹlẹ̀ idó mo fi gbàdúrà fún gbogbo ẹ̀yin tẹ́ ń bọ́ tẹ́ ń ṣe àmì àdúrà tẹ́ ń ṣe àtẹ̀mí fúnra mi a ò ní bọ́jọ́ ọlọ́jọ́ lọ ẹ̀dá tó péré rẹ fún kú kó ṣáájú rẹ kú ẹ̀dá tó torí rẹ gbẹ́bọ òdì kó bẹ́bọ kú ẹ̀dá tó torí rẹ wẹ̀dùn ayé kó bómi lọ omi ayé kó gbé wọn lọ bá a ti sọ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà ẹ gbọ́ ìran ìjò ìran àfàyàfà kì í jẹ ọ̀pọ̀lọ́ ìran ìjò ìran àfàràfà kì í jẹ ọ̀gà ìran ìjò ìran àfàyàfà wọn kì í jẹ adárípọ́n o èyí tó bá jẹ adárípọ́n á ṣe bẹ́ẹ̀ á jà pọ́n ọ̀run ni ẹ gbọ́ bó ti lè hùn kí ẹlẹ́gùsí wọ ọ̀pọ̀lọ́ tó kò gbọdọ̀ yí láta mo gbà ládùúrà gbogbo ẹ̀dá tó sọ pé tèmi àti ẹlòkù táwọn fẹ́ mú gbọ́ láti pa wá lẹ́kún láti bà wá láyọ̀ jẹ́ láti bì wá ṣubú láti dalé wa rú láti dọ̀nà wa rú láti daṣẹ́ wa mo pa ní àṣẹ lórúkọ olúwa ọlọ́run elédùnmarè irú àwọn ìṣẹ̀dá bẹ́ẹ̀ máa fi ẹ̀mí ara wọn kó fi máa ṣe ètùtù irú àwọn ìṣẹ̀dá kọ́ máa fi ọwọ́ ara wọn kọ́ máa fi ṣera wọn ọwọ́ ibi tá a bá nà sí ọ ọ̀run kó kàn dànù ìdá ibi tá a bá ta sí ọ ọ̀run kó dá padà ọfà orun táyé torí rẹ ta kó padà lọ bá ọmọ kó padà lọ bá ọkọ kó padà lọ bá aya ẹni torí rẹ kun òwú ẹlẹ́nà sójú ọ̀nà ẹ gbọ́ bó tilẹ̀ òǹkó lágbára tó òwú ẹlẹ́nà kì í tó digi mo gbàládùá ewé ata kì í tó ata dì láti wákàtí àti ọ̀hún lọ gbólóhùn ni mo sọ o ó ní ọjọ́ dé ọjọ́ fọhùn òru dé òru fi ìmọ̀ kò síbi kan dé ìletò kan níbi tí a kò ti gbé gbúrò wọn ìrọwọ́ la gbogbo ayé já ìran ọmọkùnrin awọ́wọ́ bàbá rẹ̀ ìran ọmọbìnrin awọ́wọ́ ìyá rẹ̀ àwa ò ní dákẹ́ bẹ́ẹ̀ la ò ní sinmi Elédùmarè títí wọn yóò fi ṣàánú fún wa ṣàánú fún wa Elédùmarè torí pé a kún fún ẹ̀gàn púpọ̀ púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀gàn àwọn onírera ẹ̀gàn àwọn onírera ti pọ̀ tó yìí Olúwa ṣàánú fún wa ṣoṣo ìwọ ṣoṣo táwọn mùsùlùmí pè ní yàlá o ìwọ ṣoṣo ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ṣoṣo táwọn àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ń pè ní elédùmarè ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ṣoṣo tí àwọn kìrìsìtẹ́nì tí wọ́n pè ní Jehovah mo pè ọ́ mo pè ọ́ mo pè ọ́ lórúkọ rẹ tó ń jẹ́ ọlọ́run olùdáhùn òun ayé mo fi gbàdúrà fún gbogbo ọkàn tó gbọ́ mi ẹni tó ń wọ́ ọmọ kó máa rọ́mọ ẹni tó ń wáṣẹ́ kó máa ríṣẹ́ mo gbàdúrà fún Collins mo gbàdúrà fún màmá wa Àbíkẹ́ mo gbàdúrà fún àfáà mi Ọládépọ̀ mo gbàdúrà fún Alájà Àmínátù mo gbàdúrà fún yín o àǹtí Ànólúwápọ̀ mo gbàdúrà fún yín o màmá ayọ̀kadé mo gbàdúrà fún gbogbo ẹ̀yin ènìyàn tẹ́ ń wo ìmúná àti àti ọ̀wọ̀ yìí aláàjì Tìjání mo gbàdúrà fún yín ọ̀run kó fà yín lọ́wọ́ sókè ibi tẹ́ ti ń ṣiṣẹ́ kó di ńlá iṣẹ́ yín ò ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ gbogbo ẹni tí mo rí àtẹni tí mi ò rí aláàjì Ismail Akóredé gbogbo yín pátápátá ni mo gbàdúrà fún gbogbo ẹni tó rúkọ wọn hàn gbogbo ẹni tó rúkọ wọn ò hàn mo gbàdúrà fún yín lónìí o Ọlọ́run kó ìjà yín jà Princess Odie ọ̀run kó gba ìjà o Wahid Ibrahim ọ̀run kó gba ìjà yín is dúdú ọ̀run kó gba ìjà yín is wise ọ̀run kó gba ìjà yín jà gbogbo yín tẹ̀ wá ń bẹ̀ àtẹ̀yìn tẹ̀ lórúkọ yín àtẹ̀yìn tórúkọ yín ò sí ń bẹ̀ láti ìṣẹ́jú yìí lọ ká máa jèrè ká máa ṣe rere ká máa borí ọ̀tá gbogbo ẹni tó ló kubi tá fẹ́ gbégbà ọ̀run kó máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ gbogbo ojú tó wo program yìí lórúkọ Jésù Kristi kẹ́ àánú gbà gbogbo ọkàn tó tẹ̀lé mi tọkàntọkàn tinútinú ẹ ò ní bọ́jọ́ lọ́jọ́ lọ ẹni tó gbọ́wọ́ ibi sí ọ ibi kó bá ẹni tó ránṣẹ́ ibi sí ọ iṣẹ́ oníṣẹ́ ibi kó jẹ́ fún wọn ẹni tó gbèrú ibi ilé olórí tó ń gbé bíbọ̀ lọ́nà rẹ tó ń gbé bíbọ̀ níbi iṣẹ́ rẹ tó ń gbé bíbọ̀ nílé rẹ kó tó dé ogun ọ̀run kó ya bọ̀ wọ́n lójú ọ̀nà ara ọ̀run kó fà wọ́n ya sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ló má ní kò ní yí padà ẹ gba agbára láti tẹ̀síwájú ẹ gba agbára ìgbédìde ẹ gba agbára ìṣelógo ẹ gba agbára ìràpadà ẹ gba agbára ìṣẹ́gun ẹ gba agbára àṣeyọrí ẹ gba agbára ògólé ògo ọlá lé ọlá ìbùkún lé ìbùkún bẹ́ẹ̀ ló máa rí gbogbo ẹni tó lè ní àìsàn lágọ̀ ara ogun ọ̀run kó ṣe òwòsàn àṣẹ ọ̀run kó ṣe òsàn má jẹ̀mú ìpè kó fọhùn fún yín o ẹ̀rí adúláwọ̀ kó gbè yín níjà bẹ́ẹ̀ ló máa dé kò ní yí padà láé àti láéláé àmín àmín àmín ní ọlọ́run elédùnmarè thank you i remain your humble friend olúwaṣẹ́gun tolúwalọ́pẹ́ àpótí ẹ̀rí nazareth before now àpótí ẹ̀rí adúláwọ̀ thank you very much mo kí gbogbo ẹ̀yin àfáà mi mo kí gbogbo ẹ̀yin wòlíì mi mo kí gbogbo ẹ̀yin bàbá mi nífà bàbá mi oníṣẹ̀ṣe ẹ má ṣe ibi síyàn ẹ má robi síyàn ẹ já gbàdúrà fúnlẹ̀ yorùbá ẹ já gbàdúrà fún gbogbo ọmọ yorùbá ẹni tó bá nọwọ́ ire ire á sí ẹni tó bá nọwọ́ ibi ibi á bá wọn Mohbad Mohbad Mohbad mo pèrè rẹ gbogbo ẹ̀dá tó ń torí rẹ sáré kiri ẹ ṣé o ẹ̀yin tẹ́ fún mínísítà ẹ ní rágó ẹ ní wọ́wọ́tì ẹ máa rówó ná ẹ ní wàkísà kẹ́yìn aṣọ ẹ ní jẹgun kẹ́yìn ẹran ẹ ṣé Mohbad mo pèsè dá inú wákàtí àti ọ̀wọ̀ yìí gbogbo ẹ̀dá tó mọ̀ nípa ìdààmú ayé ẹ̀ wọn ò gbọdọ̀ sinmi àṣírí wọn ò gbọdọ̀ bò bá a ti sọ bẹ́ẹ̀ ló máa rí ibi tó lè nǹkan sá sí iná ọlọ́run kó lọ máa wá wọn jáde gbogbo ẹni tó fẹ́ àánú fún ẹ káwọn náà rí àánú gbà ẹni robi sí ọ kíbi ó bá ẹni rore sí ọ kí ló jẹ tiẹ̀ ẹni fi ọṣẹ lẹ́yà kan padà tọrọ jẹ lọ́wọ́ rẹ àti lọ́wọ́ mi bẹ́ẹ̀ ló máa rí láé àti láéláé àmín àmín àmín lórúkọ Jésù one love.